ọpẹ́ lọ́wọ́ ẹ olórí ire ṣoyọ ológo olórí ire dà èmi rẹ o rẹ o ọmọ ọlọ́pẹ́ lọ́wọ́ ẹ olórí ire ṣoyọ ológo olórí ire dà èmi rẹ o rẹ o. èmi táyé sọ pé ó lè pagọ́ mo ṣe bẹ́ẹ̀ mo kọ́lé alájà èmi ni èmi kọ́ ọ̀rọ̀ mi wá dà àríyànjiyàn ìkọlù ayé mi. Èdùmàrè ti dá padà fún mi ṣe ló dàbí àlà lójú ẹlẹ́gàn àtàrò nípìn níbo lẹwà lọ́jọ́ struggle pàtàkàn ẹ̀wù kan tá fi ń hustle ìgbà yẹn kò sóúnjẹ ká tó sùn ọ̀tá sọ pé a fọ́nbù now ayálégbé wá dónílé àgán wá dọ̀lọ́mọ lóbìn kan sì wá dóníṣẹ́ ẹ wá bí mi bí mo ṣe ṣe it's time make you celebrate with me and thank the Lord with me ẹgbọ́n ṣe láyọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dòdò ọmọ ọlọ́pẹ́ náà wọ ẹ fọnàwọ́ olóríire ṣoyọ̀ lóko olóríire dà èmi rẹ o rẹ o ọmọ ọlọ́pẹ́ náà wọ ẹ fọnàwọ́ olóríire ṣoyọ̀ lóko olóríire dà èmi rẹ o rẹ o Èdùmàrè ṣayé mi lóko ó mú mi kúrò ní kòtò people come dey follow me take photo ó wá dàbí ẹni tó jẹ lọ́tọ̀ ìgbà yìí ló tó yẹ mí yeke pé borí pẹ́ nílẹ̀ ájíre àsìkò yìí ló tó dá mi lójú bàbá níṣẹ́ lolúwa ń jẹ́ ah he has done a big big thing for me ẹ wá bá mi sí ìjọ ọpẹ́ mi o. oríire bàbá ló fi fún mi ó fún mi láyọ̀ kó dẹ̀ jẹ́ kó sú mi èmi ìyàwó mi àtọmọ mi fún mi ọ̀tá ń sáré ṣùgbọ́n wọn lè bá mi wọn lọ ń bínú nítorí kò yé wọn orí ló bá mi ṣe bó ṣe ṣe ti Solomon bàbá mi tó ládé ló sọ pé kí n máa wọ lọ so therefore mo lè sọ wípé play on orí mi ló ládé ẹ̀dá mi ló lè ṣe ìwọ dúró síbẹ̀ àánú má bá mi pé i'm going higher i'm getting stronger orí mi ẹlẹ́dá mi àwọn ní live wire i no go tire i'm on fire from now on i no retreat no surrender ẹ̀yin enemies man, ẹ má bọ̀dá i came i saw now mo ti bọ̀ ká. ọ̀pọ̀lọpọ̀ náà wọ ẹ̀ fọlọ́wọ́ olóríire ṣọyà ológo olóríire dà èmi rẹ̀ o rẹ̀ o ọmọlápẹ́ náà wọ́ ẹ fọlọ́wọ́ olóríire ṣọyà ológo olóríire dà èmi rẹ̀ o rẹ̀ o ọmọlápẹ́ náà wọ́ ẹ fọlọ́wọ́ olóríire ṣọyà ológo olórí.